بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته فأنا تساجم العقيدة الطحاوية آه للإمام الطحاوي رحمه الله آه بذلك الله رافد bẹ́ẹ̀ni asùn lana ọrọ kadara bẹ́ẹ̀ asùn lana wọ́n bẹ̀rẹ̀ sọ fún wa wípé lábẹ́ kádàrà ìrọ́dà méjì ń bẹ ìrọ́dà tó ń ka oníyà èròǹgbà pé mo ti lọ́rọ̀ yọ jẹ́ nìyí mo ti lọ́rọ̀ yọ jẹ́ nìyí yẹn. ohun tọ́lọ́run ọba ò fẹ́ tí ọ̀yọ́nu sì lè wà nù rẹ̀ ro ebilis àti àwọn ìmẹ̀wà rẹ̀ ìmọ̀tílọ́rọ̀ jẹ́mi yìí òun lọ ṣẹlẹ̀ sáwọn wọn bó ti yẹ tó Allah subhanahu wa ta'ala alimahu. Ah. عليكم السلام ورحمة الله وبركاته àwọn kẹfẹ́rí hmm, èròǹgbà pẹ̀tọ̀ ọlọ́run ti mọ̀ pé bọ́rọ̀ àwọn sì jẹ́ nìyí àwọn ni wọ́n tó ṣẹlẹ̀ sí wọn ìmọ̀ bọ́rọ̀ àwọn sì rí ọlọ́run nífẹ̀ẹ́ sí mẹ́ra ti rí wípé ìrọ́dà méjì lọ́wọ́ ìrọ́dà tó ń ta òní ìyá mo sọ fún wa wípé ntọ́lọ́run ọ̀fẹ́ ń bẹ lábẹ́rẹ́ tí ọ̀yọ́ mi sì sùn mo ti mọ̀ pé bí ó ṣe rí mi nà sọ kádàrà bú kò lórí àwọn yẹn ìrọ́dà tó ń ṣàrà ìyà òun ni èròǹgbà pé ọlọ́run mọ léèyàn náà ó sì nífẹ̀ẹ́ sóhun bí àwọn mùmí ní àwọn ànábì ọlọ́run. àkọọ́lẹ̀ ti kò fáwọn ànábì ọlọ́run àwọn ẹni rẹ̀ rí báyìí ọlọ́run bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí mo bá yẹn sí àwọn tọ̀hún wọ́n wà nínú àkọọ́lẹ̀ nínú ìmọ̀ ọlọ́run tipẹ́tipẹ́ pé bí ó sì jẹ́ nìyẹn bí ó sì sì jẹ́ inú ọlọ́run ọdún sí i káfí bí wọ́n máa wí ikú yìí pé tọ́lọ́run bá fẹ́ ni àníṣà ìgbàgbọ́ hmm. Hmm, ọlọ́run náà náà pé aláìní gbàgbọ́ lẹ yá ṣùgbọ́n wọ́n láyé dọ̀lẹ́ ìbáàdì kò fọ̀ inú rẹ̀ dùn sí àlàyé yàrá dànù yẹn ọwẹ́ gan ọwẹ́ ọwẹ́ kọ̀ǹsítà bí sùn mọ́ téèyàn bí ṣe gbùlúwù lórí ẹ̀ báyìí ni yóò kó sínú ìjàmbáríyà ni èèyàn sì ní mọ́ ọ̀húwà láyé ṣàọ́rù kò fura yóò ti di jábárí ààrẹ ti gẹ̀ẹ́sì wọn àti di jábárí ọ̀hún àlàyé ṣàwọ̀ wọ́n dẹ̀ fẹ́ ṣe ìfìbá tó kọ́dà wọn. àwọn àwọn ẹni tí wọ́n padà takòrò yẹn ọlọ́run ọba subhanahu wa ta'ala àràádú tẹ̀sí allah subhanahu wọ́n fẹ́ sàfọ̀mọ́ ọlọ́run ẹ̀gbọ́n mi hmm. àfọ̀mọ́ ọlọ́run fẹ́ ṣe fún mọ̀jálà. Hmm wọ́n á ṣàṣejù gbọ́ ni wọ́n fi ṣe nẹ́fíò àwọn sifat tí wọ́n rí irú rẹ̀ lára ẹ̀dá wọ́n fẹ́ kọ́ lọ́run ga kọ́ wà lókè ga àfẹ́ tábùkù ọlọ́run àwọn ẹ̀dá tá yí àgbẹ̀ tá ń tọ̀ tá ń ṣàṣìṣe oríṣiríṣi ẹ̀hún táwa ní ká sọ pọ́ lọ́run ni ẹ̀dígẹ́sì hmm. wọ́n fẹ́ fọ́ lọ́run mọ́ ni wọ́n ti fi àṣejù bọ́ nìyẹn wọ́n bá yín wọn lọ́wọ́ ẹlòmíì padà kó sínú kó fọ́ o. sọ nípa bẹ́ẹ̀ òun náà wá lè yípa díbẹ̀ yìí tó sọ pé wà amọ̀ràn hàn bìtọ́ àti ìlú ọ̀nà hàn hàn àmà àṣeyàtẹ̀. Ọlọ́run ọba wa pa wọ́n láṣẹ bìtọ́ àtìhí pẹ̀lú tẹ̀lé rẹ̀ ó sì kọ̀ fún wọn kúrò níbi ìyapa rẹ̀ àwọn tí tára bá ti kò lórí wọn àwọn tẹ̀lé tọ́lọ́run ọlọ́run fi dọ́là fún wọn àwọn tí kádàrá bú ti kò lórí tiwọn àwọn ìyàpọ̀ ọlọ́run ọlọ́run fi ṣe dọ́gba ààrẹ ti tẹ̀sí àágùn tí ẹ̀ nílé sọ̀rọ̀ mọ́. ọ ẹ̀ bá jẹ̀ sí wá wá èyí nígbà tó lọ́nà pé ọ̀nà ní ìkùnà ní wọ́n fi tọ̀kùnà. àgbẹ̀ kádàrà bó ti kọ lórí wọn ni. ààrẹ ti kẹ́sì wípé ẹni ọba tí ó ìyẹn tó àpàdà pẹ́. sọ pé ẹni yìí kò sí kọ́ má àwọn yẹn wà òfin nìyí iná bí ti pẹ́ tí ọ̀jẹ̀ gbà yóò sì pẹ́. ìjẹ́kádà wa bú ti kò lórí ẹ̀ bẹ́ẹ̀ náà ni irúfẹ́ àwọn ọmọ èyí nínú ìmọ̀ ọlọ́run bá ti pẹ́ ti pẹ́ olórí ibú ni wọ́n. ìmọ̀ pé àwa ni ẹ̀mí wo ní kó kán kàn wáyé kán kàn sórí ibú gbọ́ àwọn. ìròyìn ó wù ikú yìí ẹni tí ọba sì rí ikú yìí kí wọ́n sẹ́kùn sẹ́mi rẹ̀ lọ́run sẹ́wàá sọ̀fin pé ẹ̀tọ́ báyìí ẹ̀ má rìn báyìí ẹ̀ má rìn báyìí yẹn ní òfin ṣe ń àṣọ lórí ibú lélẹ́yìn tòótọ́ àwa ni òye ó nípa abẹ́ ọlọ́run pàṣẹ títẹ̀lé rẹ̀ wọ́n sì tún kọ́ nípa ìyapa rẹ̀. ọkùnrin ṣe ènìyàn yẹrẹ bitakadiri wọ́n ṣe àti gbogbo ń kú yẹ́yẹ́ yẹ́jẹ̀rẹ̀ bitakadiri ó ń lọ pẹ̀lú àkọọ́lẹ̀ tọ́lọ́run ọba ti ṣàkọọ́lẹ̀ wọ̀mọ̀ sí àtìhì ó tún lọ pẹ̀lú ọmọ fẹ́ ọlọ́run ọba. wọ̀mọ̀ sí àtìhì ó dáhùn kù. ẹ mọ fẹ́ ọlọ́run yẹn òun ní ọ̀sẹ̀ o. láàmà ṣe àtàlẹ̀ ìbáàdì ìlà màṣá aláhùn. kò sí mọ fẹ́ fún gbogbo ẹ̀dá àfi ohun tọ́lọ́run bá fẹ́ fún wọn ìwọ̀n tó lọ́n bá ṣẹ̀fẹ́ fún wọn òun náà jẹ́ bẹ́ẹ̀ ní orí bẹ́ẹ̀ ìwọ̀n tó lọ́n bá fẹ́ fún wọn kò ní jẹ́ fẹ́ kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn agbọ́dọ̀ sọ pé èèyàn ò ní mọ fẹ́ ló fi já sí pé ọ jáde kó láàrin àwọn àlefèrè kọ̀ọ̀táyé ní àdọ́làtáyé nìyí wọ́n jáde kúrò láàrin àwọn ẹgbẹ́ méjì tí wọ́n ti sìnà yẹn wọ́n jáde kúrò láàrin wọn pẹ̀lú ọgbà ọ̀rọ̀ ọlọ́run ọba mú subhanahu wa ta'ala tọba dẹ́dà ni wọ́n máa tàṣà ọ̀nà ìlà ni ẹ̀ṣá Allahu rabbul alamin òdìgbò láàrin yẹn àwọn ibìkan gbàgbé pààrin la gbọ́dọ̀ lò sí i mùsùlùmí gidi yóò wà láàrin báyìí nàìjíríkọ̀dàrí wọlé jàpùrì mùsùlùmí gidi yóò wà láàrin báyìí nàìjíríkọ̀dàrí wọlé jàpùrì láàrin ìfikádàrá rẹ̀ lẹ̀ láàrin kásọ yìí pé pọ̀ à ń ṣe é ní ọ ìtọ́lọ́mbà fẹ́ òsè ṣùgbọ́n láàrin páǹpì kádàrá rinlẹ̀ wípé gbogbo nǹkan wà lọ́wọ́ ọlọ́run ọlọ́run ni ọlágbára lórí gbogbo nǹkan lẹ́ẹ̀kan náà àní sinafíò àlẹ́ àfọ̀hálà lè tìyàrí yàtà àwọn iṣẹ́ tó ṣe ká fojú lẹ̀ ṣe àbí tí ìbá ṣe bẹ́ẹ̀ ni èyí ṣe tó bá dẹ́dà pé ọ̀má tàṣà ùnà ẹ̀ nífẹ̀ẹ́ àtìbàtà lọ́ọ̀hùn tàbá àtàlá lánàá ìmọ̀síà àtìgẹ́jì rẹ̀ báyìí pa àmì yẹ́nyẹ́ òní inú bí ọ̀sẹ̀ sọ náà ní pé òun tọ́lọ̀ bọ́ ní ọ̀sẹ̀ lásán òní sọ yìí pé ọ̀má àtàṣà únà ẹ̀mí fẹ́ ìlà àdìyẹ̀ṣà aláhùrọ̀ bùrẹ̀ àti àyàfi ohun tọ́lọ̀ ń tún ìwà àgbàlá ayé bá fẹ́ ní òsì ọ̀fìn yìí pé a ní àwọn iṣẹ́ tó ṣe pàlì ṣẹ̀ṣà fúnra wa ṣùgbọ́n àbá àṣẹ̀ṣà rẹ̀ lẹ́mìí yẹn jù bẹ́ẹ̀ lọ ntọ́lọ́run sọ pípẹ́ pípẹ́ ní lójú yé òun yẹn sọ̀rọ̀. ẹ̀mí lọ bí wọ́n ti mu tí kọ́ ọlọ́run ló mu ọ lọ à ń tẹ̀lé bí zahabta ilé ijó àbá ọlọ́run ló mu ọ lọ àmì aláṣẹ bàtàlákà ló ṣe à mọ̀ bá àmì ẹ ti rí àárín méjì yẹn aládùn sí bẹ́ẹ̀ ni kò darí alìsàbùrì àwa náà lè ṣiṣẹ́ o àwọn àbá àti ṣíṣá ṣáájú jù bẹ́ẹ̀ lọ wọn máa lè fẹ́ jásí ní àjàsí ìyẹn afárá máa ń lò púpọ̀ jù níbi ìtọ́jú aláàrẹ̀ àkọọ́lẹ̀ yẹn ọkàn kò náà wọ́n ti gbìyànjú kódà gbìyànjú wọn máa tẹ́ bí ti kódà tó bá kú tẹ́lẹ̀ àwọn fámìlì rẹ̀ ó tún máa dì mọ́ dókítà yẹn náà wọ́n ṣe ah, ẹ̀ kùn sí i gbìyànjú àwọn ẹ̀kọ́ ó ti dájú pásítọ ẹ̀yìn ti tó wọ́n má dàṣà òun nìyẹn ẹlòmíì yóò ṣáájú ọ̀rọ̀ owó náà ni wọ́n bá ṣáájú lára aláìrí kan náà ní ọjà sí ọ̀dà nìkan wá rí ìlànà ọlẹ́nìkan ọ̀dí torí bá ti ṣe kọ̀ọ̀rọ̀ ọ̀dà ìgbéga ẹni ká sì fún mílíọ̀nù àwọn mílíọ̀nù gbogbo ẹ̀ sì parẹ́ tí máa lọ sí gbígbàlà ọ̀mọ́ àtàṣà òwúrọ̀ ájò mi ọ̀jọ́gọ̀ lásán pé ẹja fún ọ̀rẹ́ mi òun lè má kàn bá lọ báyìí dín nǹkan lówó díẹ̀ kó bá fi jẹ́ fún mílíọ̀nù gbogbo ẹ̀ pátá ọ̀làyànyàn ẹni ní ọkàn ìgbìyànjú pé ọkàn ìgbúrọ̀ ọjà kan gbogbo àwọn yẹn ti ń tà tí wọ́n ń sọ̀fáìfù ẹ̀kan náà tó ń sọ pé kóun kówó bẹ̀ pé kò tọrọ fámìlì gbẹ̀fín lójútùú ọ̀nà àtàṣà ó àsọ̀rọ̀ ẹ̀ òsì ni wọ́n fi lè gbà ẹ̀rọ kan wàá sáré yẹn àbá ìkan náà ní ọjà tó ọlọ́run tó dá èkúté ó jókòó ti àwámọ́ èkúté lòdì pépélé rẹ̀ rà ọlọ́run tó sì dé irin tọ́lá wa jókòó lẹ́yìn ní máa ń jẹ nǹkan ní wọn ṣá tí wọn tọ́ wá jẹ ní àtẹ̀ ní wọn lẹ́yìn ní máa ń jẹ wọn o. ṣùgbọ́n àkọọ́lẹ̀ tó fìdí ẹ̀ múlẹ̀ pé bí ẹni ṣe ń jẹun tó yẹn kò lè jẹun tó tata ọmọ fún yẹn tó burú mi bó ti lóun jẹun tó yẹn kò lè jẹun tó tata bẹ́ẹ̀ ni bí ń jẹun tó yẹ wọ́n sọ yé rí bí wọ́n ṣe lè pọ̀ tó wọ́n sọ báwọn tata yẹn tí wọ́n bá sú ọnú oko wọ́n sọ di lẹ́lẹ̀ wọ́n sì tún gbéra pa wọ́n tún lọ bọ̀ nínú kódà wọ́n sọ bó sùn àwọn ṣe máa tó nígbà tí wọ́n kọ́ tó di pé wọ́n wọ̀ oko kan ó ní òsùn ọ̀tún wọn máa gbé jáde wọn bá jáde fún mi ewé náà wọ́n lẹ̀ jẹ́ àtẹ̀jù àwọn tata yẹn wọn ò sì léyìn wọn ò lérò kí wọ́n máa ń bú yẹn jẹ́ kí wọ́n máa rí jíjẹ kán rí wíjẹ kí jẹ gbogbo ìtàn tata yẹn wàá ní jù bẹ́ẹ̀ yẹn lọ ìwà dúró tata tí wọ́n ń rí lára ìrìn nínú ẹyọ kan ṣé wọn ò ní fẹ́ rí tata bí one million àbí jù bẹ́ẹ̀ lọ lára rẹ̀ ẹ mò ń fi ń sọ̀rọ̀ náà nì káwá sọ pé oúnjẹ tó lè jẹ ó tún jẹ erin lọ bó ṣe wá jẹ tó yẹn náà ẹ lè rí tata tí ó ta tẹ̀lé wọ́n àkọọ́lẹ̀ yìí níbi tí mo dáwọ̀ dúró síbi olùkayọ̀ bí yìí àwọn náà dẹ̀ fẹ́ yí oníṣẹ́ ayé wa fọ̀gẹ́ ẹ̀ fi tóbi ẹ̀ káwọn kẹ́hún táwọn fi yẹn kí pé ọba àwọn nìyí ohun tó tayọ wọn rí àwọn náà fi panu kọ̀ fún un hmm, àǹtà náà so tó nípa bí kìíní yẹn ó wẹ́ gan ó jẹ́ nfẹ́ lójú fún wa o bí wọn bá tẹ̀ lọ gbìyànjú bọ́ sínú àwọn jàbáríyà kò dẹ̀ sí wà láyé ṣàwọ́rọ̀ ìyá àdì sẹ́rí ẹwọ ogun tí ń tó tẹ̀lé lọ. sẹ́tìrì ẹ̀rọ fún èèyàn ọ̀fẹ́ sọ pé àti ah, ló dé ẹ̀mí ọmọ ọ̀nà ìfọ̀sá ga mọ́nà ẹ̀yìn náà lẹ́yìn náà ká ìyá àdì rẹ̀ ṣá. ẹ̀yìn fún ohun tí sọ bí ìgò ọ̀fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ ìjọ kan yìí tí wọ́n rò kì ìgbà tó wá lù tán wá lé kó lù ibi tó tún á ní kó máa lọ gbé ó ti kọ̀wé sí gómìnà ẹ̀bẹ̀ pé ẹ gbọ́dọ̀ súnmọ́ wèrè yìí o ẹwà dúró ìyàtọ̀ jẹ ẹnìyẹn kan gbọ́dọ̀ máa bá sọ̀rọ̀ torí làákàyè rẹ̀ ò ṣe déédéé làákàyè rẹ̀ mùsùlùmí gidi o kí ló ṣe àwọn kìnìún ní ọjà àkẹ́fà yóò dé yìí ah, bó lọ́n ti fẹ́ sí yẹn lọ́nà ẹ wọ́n pé tẹ́nìkan bí ikú lọ́dọ̀ kiri yó èṣù pa Jesus Christ ah sátánì ò ní jẹ̀bi sátánì bò wọ́n lápò ní mọ́tì ní máa ń jẹ̀ mọ́tì. ìkúlé rẹ̀ sẹ̀ torí àwọn sọ pé ọlọ́run ò yẹ sàbò àwọn tó ń tẹ̀sẹ̀ fọlọ́run mọ́ ni. bẹ́ẹ̀ ló ti sọ bí gbígbọ́ yẹn wípé a nígbà tí wàá ní ọ̀wọ́n yọlé fọlá àhàdì àlà ẹni tó bá sùn lọ́nà ọ̀sẹ̀ tó lè sọ̀nà mọ́ sọ́rọ̀ wọn wá lè sùn lọ́nà wá wá wá wá ọkùnrin yẹn sọ kí n gbọ́ wọn bá wí ni wá wá wá pàṣẹ olú ẹ̀jẹ̀ jáde lára ẹgbẹ́ ẹ̀jẹ̀ jáde tán tí wọ́n á sọ fún wọn òkú gbogbo nǹkan tó ń sọ yìí mo ti padà gbàgbé rẹ̀ ọgbàgbé kí ni. kò ní gbà rí wá bí wọn fi kọ̀wé fún bí tọ́lọ pé ẹnu ọdún ọgbọ́dọ̀ súnmọ́ tí kò yóò fi ké jìyàn yẹn. nǹkan fi má lọ sọ nípa ọ̀rọ̀ kádà rẹ̀ lóṣù tá a bá tó tó tẹ̀lé pé bí àdìmí yẹ ẹni ọkọ nẹmọ fadlan ẹ máa ní ti tó ọlọ́run fọ̀nà mẹ́ni tó bá fẹ́ wọ̀yà àṣìmù ló sọ àlá ẹlòmíì ó dẹ̀ máa rìn nípa ẹsẹ̀ nípa ẹsẹ̀ sí níbi ilé. lọ́wọ́ bá kò ní gbàládà kò ní gbàládà torí kèsì pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó gbókè ọ̀la ní ìsìnkú ọ̀hà ti sùn. nínú ojú ọ̀pẹ òun sì yọ kínní ní ọ̀họ́ lára. inú tí wọ́n kọ́kọ́ mọ̀ mọ́ pé ó wá ládùúgbò bẹ́ẹ̀ ni ká má sì tó ọmọ kékeré ọdún kọ́ yọkọ́ máa sùn jẹ̀nà káàkiri àdúgbò lọ́kùnrin lóbìnrin wọn ti dá bàtà nì sí lára bíi òun náà ti dá bàtà nì sáwọn yẹn lára. Voilà abọ́lọ́mọkọ́mọ ni wọ́n sọ ẹlòmíì dẹ̀mí ọlọ́run fi máa là sọ fọ́dùlá ọlọ́run fi àfi dọ́là mi dípò ìgbọ́dọ̀ wá sọ pé à èmi máa ń gbọ́ wà sí dáadáa èmi fi náírà mi ṣeré tí yẹn bá ti mójútó gbogbo nǹkan bẹ́ẹ̀ àdánwò lè kú. <laughs> bẹ́ẹ̀ lómi lọ́sọ̀ máa sọ̀rọ̀ nínú ẹ̀rí ọ̀ máa pa ọ́ yà òwe darẹ́ ó jẹ́ mi dọ́là nì ó dà wọ́n yóò gbà ẹ́ sábà ní sí kóbi ìkú tó kọ ẹni kẹ́kẹ́ lé màá wọ́n níbẹ̀ ni ìyẹn làwọn eléyìí o yáàdì ìmọ̀nyẹ̀ sáà ẹni ọba wọn náà yóò fẹ́ ni ọmọ ọ̀yà sí yóò dẹ̀ sọ ọ̀yà sí yóò kàn mú lára dá yọ là abdullahi ọkàn sí dọ́là ni lè ṣe dáadáa rẹ̀ lọ́wọ́n sàn délẹ̀ ẹ wò jísọ ọlọ́run sọ̀lá rẹ̀ sọ̀lá ńgbà àwọn òbí dànẹ́bí sẹ́wọ̀n pé kò sẹ́yìn ẹ̀ka tó rí òògùn wọn rí ẹ̀ka tí òògùn yẹn ṣèèṣì hàn wọ́n dákú ni sọlọ́lọ́ àlùfáà wọ́n dákú ni òun ní ìgbà tó wà ní ká five years tí wọ́n fẹ́ tún kàbà mọ́ ọba àti káàdì ajáde làásù àti wọ́n sàn gbá àwọn òkúta yẹn wọ́n gbé bọ̀ wọ́n gbé bọ̀ wọ́n gbé bọ̀. bóódà àwọn àdàpẹ́ àṣẹ wa ni kíní tó fi lé kíní yọ kíní kí o fi rí ẹrù yìí gbé dáadáa èyí sọ wọn agbọ́rọ̀ sí bá balẹ̀ nù wọ́n yọ kíní ní báyìí wọ́n dákú dákúlẹ̀ kan ah, ah, ah, ẹ̀mí mo sì náà yọ kíní kan àbẹ̀dà sọ wọn bá wọn ti gbà ní àkọọ́lẹ̀ tí wọ́n fi bí ẹ̀ múlẹ̀ nù ọlọ́run tó sọ̀rọ̀. ó ló tẹ̀mí lóyá jahiliya nígbà tí gbogbo ẹbùrú jáì ọtí ìná jákujàku òun náà máa ń ṣe ń bẹ́ ọlọ́run tó sọ̀rọ̀. ẹ̀ẹ̀kan tí wọ́n ní káwọn náà lọ́wọ́ àwọn oníjó ẹbí jìkan tẹ̀ ni wọ́n gbìyànjú ẹ̀ wọ́n fẹ́ lọ wo oníjó àpá ìgbà àwọn ìgbà ọ̀gbà yìí wọ́n wó lulẹ̀ ìṣẹ́lọ́run wó lulẹ̀ ojú tó ọjọ́ kejì ọ̀run lọ́sẹ̀ yìí ẹ̀sìn ni pé wọn ò kì tó gbèrò rẹ̀ já táwọn ọ̀dọ́ ń ṣẹjá rẹ̀ kákàn wò wọ́n ká lọ wọ àwọn olórin wọn ń kọrin tó ń jayé ọmọ bí àwọn bòròró tó máa ń gbé rédíò káàkiri nǹkan irú rẹ̀ ẹ̀mí jèjì ọ̀hún báyìí òjíṣẹ́ ọlọ́run ò rí ṣe wọ́n yóò sìn lọ́nà ìṣá ẹ̀nà bá dẹ̀ ọlọ́run yóò sìn lọ́nà. ó yà kó sọ̀rọ̀ kò ní sàtìlẹ́yìn fún ọ̀yẹ́ tẹ̀lé ọlọ́run ọgbà ẹ̀wò ọgbà ẹ̀wò ni àdìlá ó fi ṣe dọ́gba ara ọlọ́run wá dá yìí ọ̀sẹ̀lẹ̀ ní ẹni tó mọ̀nà ọ̀sẹ̀lẹ̀ ilẹ́ni tó sìnà oṣù lọ́bọ́ lọ́hùn fà ọ̀kúlòhùn gbogbo ẹ̀dá ayé yìí pátá wọ́n máa yípo nú mọ́fẹ́ ọlọ́run láìpẹ́rẹ́ láàrin ọlá rẹ ni àti dọ́gba rẹ nígbà gbọ́dọ̀ máa sọ pé àwa ó lọ wàhálà bọ́yọ̀ ọ̀rọ̀ tí bàbá yẹn náà máa ń sọ owó wọn fẹ́ padà nítàn ní ìṣẹ́yìn mọ́ àwa ń tàwa iṣẹ́ làwa sí táwa sí lówó àwọn èèyàn dẹ̀ mọ̀kùnlé wọn fi ṣe mọ́tò ni wọ́n ṣe tẹ́lẹ̀ tí wọ́n tún bá wọn ja ẹ̀bù lẹ́yìn ọkọ̀ nínú àwọn ọ̀yà wa tí wọ́n ní wọ́n gbá àlùbọ́sà wa fáwọn rí nínú àwọn ẹ̀gbọ́n dáàdì tèmi sétan wa ti gbàgbé rẹ̀ nìyẹn ẹ̀yin tẹ̀ ń sọ fún ìlẹ̀ sàdúrà fún wa tàbí rí bá ti rí ẹ mọ́ mọ́ yín kẹ̀kẹ́ sàdúrà fún ó rí báwa náà ti rí sófin àná ẹ̀tẹ̀kùn bọ̀. ẹni tó ṣe tó padà yọ ọlọ́run kẹ̀ kádàrá ni ẹni tí ò yọ kìí sì ń ti tọ́ àìtó ṣe wàhálà jùlọ wọn mọ àwọn bàbá kan aláì kò níjọ kọ̀ọ̀kan lọ ìgbà táwa fi ń tẹ̀lé wọn lọ sí èkó mú egbò lọ́wọ́ wa ọmọ bá ti kéré tó lórí ìdó lásìkò àtàfi dẹ́kù wọn sọ bàbá yẹn bàbá àbèjì níbi gáràjì àwáyé bẹ́ẹ̀ wọn ò níjọ kọyọ̀kan náà ń gbé lọ ìkódò bíi. káwọn eléyìí ò ṣiṣẹ́ sì lásìdẹ́ǹtì wọn ò sí. wọn ọmọ sẹ́sẹ́. ọlọ́pàá yẹn wọ́n bá kàkà wọn tó fẹ́ rà mí. gba àwọn kẹta ń sọ yìí nìyẹn èyí náà gbọ́dọ̀ mọ̀ pọ́ mọ́ ní kéré ni wọ́n fi sọ pé má sanwó ọkọ̀. orí ìdòlá orí ìdòlá wa. <laughs> wọ́n ti wà lẹ́wọ̀n wa. so torí bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn pátáyẹ́tà kọ́ làbó náà fi hàn ṣe àtìyé o wọ́n máa yí ipò nu mọ́fẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ní fọ́ọ̀lù yìí wá ádùlé ẹni tó bá dùn láàrin kọ́ńtà fi dọ́là ni ẹni tó bá korò wọ́n fi ṣe dọ́gba ni àwọn ọlọ́run sábòsí torí pé àwọn ọ̀rọ̀ bókẹ́ bí wọ́n láàrin ẹ̀yà ọlọ́run yẹn o ó tún fẹ́ẹ́ fi nílẹ̀ fọlọ́run sí fatulọ̀ lò ìròyìn gíga ọlọ́run yẹn mú tààlé ni ó lékè ánilẹ̀ àdìdáàdì ọ̀gá ju gbogbo àwọn opposite lọ jáàmù dídò wẹ́lẹ̀ àndáàdì àti àwọn akẹgbẹ́ àníjù jáàmù rẹ̀ ní àndáàdì rìmọ́nà ṣùràkà ìdájọ́ tọ́lọ́fù bá ti parí rọ̀ sí ní tó lè dá padà àfi pọ̀tọ̀ fàtí ìgbẹ́mí báyìí lẹ́yìn rẹ̀ ń bọ́ lọ́sọ́kù supreme court àbí lọ́sọ́kù tọ́lọ́fù bá ti á ní bó ṣe rí ní ìkọ̀sẹ́ ní tó lè dáadáa jọ yẹn padà. ìyàfọ́kùnrin ìkọ̀sẹ́ tó lè ṣàṣọlé pé àtúnyẹ̀wò dájọ́ yẹn. ẹ mọ̀ pé a fẹ́ gbé yẹ̀wò ẹ̀fẹ́ àwọn arẹ́gbẹ́ àti kọ́mínísì wọ́n rọ̀ wọ́n lóye wọ́n ti fẹ́ wọ́n ti fẹ́ gbé yẹ̀wò. ẹ̀tíkẹ́tì rẹ̀ kọ̀ wá sí ẹ̀fọ́ bá dẹ́ra ìjà sun yẹ̀wò ká ìjà sọ̀rọ̀ lé. ọ̀yà ẹ̀ àṣẹ tó lọ́n bá sì pa kò sún tó lé lékè rẹ̀ tí ó borí ẹ̀. àwa o ọ̀rọ̀ kádà àti àwọn gbogbo ẹ̀ làwọn gbàgbọ́ ń jà. وأيقنا أن كل àtẹ̀yí tó dún àtẹ̀yí tó korò ọba àkọ́dọ̀ rẹ̀ ló ti wá ọmọgbàgbé ń pa ọ̀rọ̀ kúkà wa à ń tó òmìnira bẹ̀rẹ̀ kọ́ tẹ̀ sí rí i. oníjà ife ọtí wa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àkídà nígbà òsì ẹbí kọ̀tọ́ bá dẹ́dà tán kí ni ìgbàgbọ́ wa sáàbìnàbí sallallahu alayhi wa sallam ní kí muhammed abiduhu yàní nọ́sibítù lahu sífàtà lọ́wọ́ òbíyà ìròyìn pẹ̀lú ọlọ́run lànàbí àwọn oníṣẹ́bí táwọn kiri ó ọ̀rọ̀ ẹrú táwọn kiri ó ń wò ní ẹrú tẹ́yìn oní ọlọ́dàgbẹ́nu ọmọ àlọ́ báyàn ṣiṣẹ́ ọbáyàn roko ń dá àwọn mọ̀lẹ́rú nìyí ṣùgbọ́n ẹrú yìí ẹrú ọlá ni ẹrú yẹ ẹrú àpọ́nlé ni níbi agbègbè tọ́lọ́run ti ń gbà nẹ́bí ilẹ̀ ẹrú ọlọ́run ẹrú ọlọ́run àwọn àyè tó tóbi bí ìgbà tó ṣe sáwọn ní ìrajì àpọ́nlé kan tó ní ọlọ́run tó á pè lẹ́rú lẹ́rú lélẹ̀ ẹrú ló mú ló mú mú rìnrìn àjò ibi tí wọ́n ń lọ sùn kẹ́kọ̀ọ́ tó dọ̀hùn. wọ́n sọ̀rọ̀ jágìrù lánàá ìgbà tó fẹ́ gbà dé ìsìn wọn gbé àdìsẹ́ńjọ́ gbé dànù kìámọ́ ní ẹni tí kò ní wọ̀sọ tí wọn ní dádọ̀dọ̀ rẹ̀ kò á ní sìn kankan pẹ̀lú ẹ̀ ẹnìkan wa nínú àlùjọ́nà báyìí tí yóò jẹ ọmọ náà ní gbèsè àfi kọ́ da padà bó wa ni wọ́n lè rí da padà ọ̀dà nínú dáadáa wọn ti mú àbí náà hmm. ẹ mọ wàhálà sí jábìrì ṣe kó tó gbá dé tì ìgbà tó máa gbọ́ pàdé ìsìn yẹn ń bẹ lọ́dọ̀ ẹnìkan pé ilẹ̀ sáàmù ló ń tọ̀ òun sì ń gbé wọ́n sẹ̀ tó jọ lọ́lọ́rọ̀ rà fún mi ọmọ bí ìwọ náà ń gbọ́ sẹ̀ tó jọ kọ̀ lọ́ra mú fò lórí pé òun ò lè yára kún mi oṣù kan lòun fi lọ òun sẹ̀ kọ́ ohun tóun lọ kọ́ òun ó tún fẹ́ padà wọ́n á fún mi wọ́n á tó dídí oṣù kan lóbìnrin gbé oṣù kan náà padà wálé ẹ̀rí ọ̀padà wálé ìbẹ̀yẹ wàhálà ní sọ̀lá àsálà lọ kílé ò tó mú wọ́n tó ń lo oṣù méjì ó sì ti padà ó tó àwọn àtayọ bí èyí tó ṣe pé àwọn tàfíkì tí bá ń sọ̀rọ̀ bí ojú ajọ́ ojú ayé ṣe jẹ́ lágbàáyé ṣe jẹ́ ń sọ gbogbo kiri ní tí ń sọ àwọn millions of years tí yóò fi gbogbo òkèèrè tí ó sì fi kan sánà yọ ní ẹ̀wọ̀n atọ́ atayọ ibi tó ọ̀tayọ méje àìsè tó lóṣù kẹlá rí tàwí àlóṣù méjì èyí tí wọ́n sọ pé ìwọ́n rìn bẹ̀rẹ̀ millions of years àti ẹ̀mọ́yọ ọdún kò rí ka tàbí kí o ti pè gan ìgbéyọ ọdún tí yóò fi lè dé gbogbo àwọn sẹ́mẹ̀ẹ́nì ọwọ́ àlọ́bẹ̀ ó sì dé kí lè o tó mọ́ ní àwọn sọ pé ẹrú ilé ìdìní àwọn kiri wà sọ pé àwọn èsì ọ̀rọ̀ ọmọlúwàbí làwọn ìlú mustapha ẹni ẹsà lànàbì sọlá àlẹsọlá ọyà ẹ ànàbì rẹ ní ká dásà lẹsà dẹ tó lọ wọn náà ẹ ó tún dójúṣe rẹ tọ́lọ́ wọn bá yọnu sí gbogbo kí ni ẹ̀dẹ́ lẹ́yẹ̀kọ́ sẹ ẹrú ọlọ́run lànàbì sọlá àlẹsọlá sífàtú àlẹ́ bákan náà ó tún fèrè sálà nílẹ̀ fún ọjọ́ mẹ́fà ọlọ́sùn láwọn ni kì í sọ́lọ́ kì í sọ́lọ́ wọn ànábì ọlọ́run ni ìwọ̀n táwọ̀ orí ta àmọ́ yóò máa sọ fún wa òjíṣẹ́ ọlọ́run ni òun náà mú dé sí gbọ̀ wá nípa àlá ọlọ́run ní báyìí fún yín láti fi yàn nílẹ̀ wà á nà hó òun ló parí àwọn ànábì ọlọ́run báyìí lọ́parí àwọn ànábì ọlọ́run tí wọ́n bá ti fi lé ìrìn ilẹ̀ báyìí ṣe é ṣe kọjú abíyàmọ́ kò sí ìyé rárá rárá ìwọ́n ti fi lé ìrìn ilẹ̀ báyìí kò sí kó láàrin àwọn amadíyà ni kọ́ra àwọn amadíyà nígbà náà wọ́n fẹ́ tú ara ayé ọ̀rọ̀ ọba dọ́là tó ní mọ́ọ̀ká muhammadu aba ahadi mọ̀rin jalikum walakin rasulullah wa khataman nabiyyin wọ́n ni wa khataman nabiyyin àyè zinatuhu zinatuhu òun ní òkà wọn òkà ni wọ́n tún sátánù sí ìdíláwá táwọn fọ́ ni òkà ni ọ̀sọ́ lọ́jọ́ pé kí dẹ́ bá rẹ̀ ń tọ́ dẹ́rù mọ́ láàrin àwọn àti àwọn olè ìdánẹ́bí lọ́la wọ́n sì gbìyànjú wa àdéhùn kọ̀sánẹ́bí lẹ́yìn wọ́n tàwé lọ rẹ̀ tàwé lọ so tí wọ́n bá ti wá fi léyìn rìn lè pé wà ánáwó ká tẹ́mùlẹ̀ àǹdíyà kò ti jáde kọ́ láàrin àmàdíyà ní ẹ̀sán àmàdíyà mọ́ ọ̀yà. àtọ̀kẹ́yà òun lásán yà ọ̀tọ̀ fáyọ̀ ọlọ́run ìtumọ̀ ẹ̀ ní yí pé tọ́ bá fẹ́ ṣiṣẹ́ ìbẹ̀rù ọlọ́run wà nínú. sallallahu alaihi wasallam ó ti ráwọn mẹ́ta jò ní ọ̀kan náà ẹ̀wò kẹwò lẹ̀ nígbà tán lọ bí àwọn yàrá ànábì pé ní fi ń mi kò ní gbà rẹ̀ ńgbà mi kí wọ́n jẹ́ lóru yóò sùn níṣẹ́ ń ṣe nìyẹn kàánà ń kakọ́ lù wá mouth ah tí wọ́n bá pẹ́lẹ́ tí wọ́n dáná bí nìṣẹ́ ó lè ṣe jẹ́rẹ́ bọ́lá ti sọ oríjì aláwa ọ̀kẹ́ ni ẹ̀wù tí wọ́n lẹ̀ òun tóun látọ̀ nílò wọn ọ̀jọ̀ sọ́mọ́ àwọ̀ ẹni gbogbo ọjà ayé wọn tó wọn fi kú ìkejì ní òun yìí à ó yẹn kò sọ̀rọ̀ mọ́ ẹ̀dá ni ìkẹta ní àbábá rẹ̀ tẹ́mi ó sùn àwọn ìyàwó mi ní bá wọn sùn àwọn ọ́fíìsì lọ́wọ́ ìdíje ọlọ́run níbo làwọn ẹni mi wà ní àwọn aláṣejù àwọn ọ̀làwọ̀ ààrẹ náà ń ké fún wa wọ́n ti bí yóò yin àwọn ní ẹgbẹ́ rẹ̀ yẹn wọ̀ ọ̀dọ̀ mẹ́tẹ̀ bá dáadáa ẹ̀yìn àtẹ̀lé dáadáa wọ́n ti ń sọ ní pé ní àsìkò kòmìlélà wà àṣẹ àkùnlá tí wọ́n bá lẹ́nu ìkan bẹ̀rù ọlọ́run ó sì mọ̀ rí ọlọ́pọ̀ sẹ́ni ọ̀tá mi. òbí bẹ́ẹ̀ ni àsúmù wà ọ̀fẹ́ èyí máa ń gbà rẹ̀ lọ́wọ́ sí o màá kírun màá tún ṣe kírun ní ìtòǹtò oorun àwọn obìnrin ó tún ká kí wọn bá dé kódà kan di dàgbà tó wọn bá ka máa ń làwọn jókòó tí jókòó wọn jókòó bí gan ni wọ́n jókòó tó ọba akéré lè dè ṣe mọ́ àfa kálukú ó tilẹ̀ fún sọ́ọ̀fù wọn lọ nìyí. ẹbí kò ń bẹ àbí náà ti kò ń bẹ oúnjẹ lásán ìbílẹ̀ òní ti dúró àtisọ́. oúnjẹ ń lé wa tẹ́lẹ̀ kí ni a ní bolí ọmọ kékeré ara mi nígbà yẹn ní ọ̀tọ̀ ìmọ̀mù láti pè á aṣáájú aṣáájú àwọn olùpàyà ọlọ́run obìnrin tó bá fẹ́ lólùpàyà ọlọ́run ló lórí àfikọ́ lọ wà lẹ́nu mo ní o. ọ̀sẹ̀ ìyédò mọ́sálì aṣáájú ló ti jẹ́ fáwọn ọ̀rẹ́nsẹ̀ ọlọ́run lórí kẹ́gbẹ́rún tí á dà ní lè máa fi sí. sọ Ibn Hajar al-Asqalani alayhi rahmatullah wọn là lè fi sí dáadáa ìyẹn wọlé because òjíṣẹ́ ọlọ́run gbà mí ó là á mọ́lẹ̀ pé ana sẹ́yìn tó wọlé dé adam wọlé àfà ní ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n àní ká fi sínú sọ̀láṣẹ́ ìbọ̀rẹ̀ ìmíyà níbi tí ẹjọ́ wa wáyé lè tán fẹ́ fi sẹ́yìn wàhábíbó tó ṣùkà dáná lè rahmatullah wọn àtẹ̀lé àlẹ́wọ̀n wọn sọ àwọn ìgbélé àtẹ̀lé. ايش تصفي حبيب رب العالمين lẹ́yìn ìtàní sọ̀lá àsálà sọ pé khalilu lọ pé ọlọ́run ti mú mi ní khalilu gbádàlà habib rabbil alamin èyí ṣe tí alimami tọ̀hárí ọ̀sọ̀ pé khalilu rabbil alamin wọ́n ra mú khalilu yẹn kódà ó lè bá ju tíra ìlọ gbogbo ẹ̀ ẹ̀ sì rí ó ní kí nìyẹn ọlọ́run bá ní ká àwọn afárá. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك